تبليغ العلم اعلم وفقك الله إلى رضاه أن لتبليغ العلم طريقين الطريق الأول تعليمه ونشره الطريق الثاني رفع ما عارضه الطريق الأول تعليم العلم اعلم أن لتعليم العلم ونشره مسلكين الأول بالقول والثاني بالسمع فأما تعليمه بالقول فنوعان تأصيله وتعميمه فأما تأصيله أي بجعل أصوله راسخة في الأمة فيكون بإقامة الدروس العلمية وبناء المدارس الشرعية alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah filhaki kọkọlọ ń kó ìwọnba tá a bá lè ṣe kọlọ ń kó gbàǹjọ sí lọ́wọ́ wa ìwọ àsìkò ń lọ ibi tá a dé ibi tó bùkátà fi àlàyé tó pọ̀ ṣùgbọ́n eh, ìwọnba tá a bá lè sọ mi ọlọ́run ló sọ wa lè yọ sọ wa lè sọ lórí. ṣé rí nínú ọ̀nà lẹ́yìn àmọ́ gbà láti rí mà ní kí àmọ́ ná ìmọ̀ mo kọ́ àjọ mi ẹni tí kì í bá ná ìmọ̀ kò lè ní mà mo rò pàdà yìí nìkan torí bó ti jẹ́ pé téèyàn bá náwó ọlọ́mọ ṣe ń sábà bí kówó máa pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ní náà ìmọ̀ máa jẹ́ kí màmá pọ̀ lápẹ̀jù ẹni tó bá fẹ́ kọ́yàn ní nǹkan kan kẹ́kẹ́ tó fẹ́ kọ́yàn yóò yẹ̀ wò ó sì mọ́kàn náà rí nǹkan kan tó fẹ́ rújú fún yóò lọ yẹ̀ wò níbi tí ó ti rí tí ó náà mọ̀ sí àbí òmọ̀ sí ó náà mọ̀ sí gbogbo ẹni tó bá kẹ́kọ̀ọ́ tí ò bá fi kọ́yàn ìmọ̀ yẹn ò ní ṣe láǹfààní ìmọ̀ yẹn ò lọ́mọ lọ́wọ́ tàbí kọ́ má lẹ́kún kọ́ má mọ̀ ju tó náà ti mà lọ́wọ́. bọ̀tí bá ti fi ń kọ́ ìyàwó náà màmá sí ìyẹn ní àfífi báàbì eléyìí kún sẹ́ni pé ntí kínní wà fún gan nípa afẹ́ wá mà ní afẹ́ dóní ọ̀nà náà kan náà ní torí láti ìmọ̀ mọ̀ mà sí ìbéèrè ọmọ wa tí wọn nídìí láti lórí mo rò pé a gbọ́ mi téèyàn bá fẹ́ máa náyìí mà tó fẹ́ máa fọ́ọ̀mà ká ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ oní kékeré gẹ́gẹ́ máa kọ́ àwọn èèyàn kí si sì mọ̀ sí náṣírò kíkọ́ èèyàn oníkájú wa náṣírò ó lè jẹ́ pé ká máa kọ́ nǹkan mọ̀lùpàlà ayé ti o le fi fọ́nrán ká fi ránṣẹ́ tó so náà ẹlẹ́ẹ̀kejì á ṣé wá rí lè ó pàtàkì bàjẹ́ òun ni bóòlù yẹn ṣe máa rọ̀ àyín tó ta kò mọ̀ tó yẹ pé kò jókòó lórí ìmọ̀ ó pọ̀ láyé ìgbà láti lè ná ìmọ̀ èèyàn gbọ́dọ̀ ọmọ bóòlù ṣe fẹ́ rọ̀ fa àǹtí mi lọ́dọ̀ àwọn nínú tí èsì mà kú tó sì mà ìmọ̀ làwọn sí ọ̀pọ̀lọpọ̀ wa máa gbọ́ àwọn yẹn jù ti kan bẹ àlùbídà ni ti ara àwọn ká lọ gbọ́ ó ti dá nǹkan tó fẹ́ sọ ń bì àwọn èèyàn ń bẹ tó ṣe wípé wọ́n ń pèrè gba àfa àti mọ̀sọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní kẹfìrí àtàwọn káàmù àwọn ìlú àwọn mùsùlùmí. àṣẹ́kùn Albani yóò alẹ́ rahmatullah iná wà lára àwọn tẹ́ ń pè ní. bàbá wa lọ bá wọn wọn lọ bá wọn ìgbà tí wọn lọ bá wọn wọn jọ sọ mọ̀nàkọ́sà díẹ̀ fóbi wákàtí méjì àbí mẹ́ta wọn àgbà. ìgbà tó wá di ọjọ́ mi tí wọ́n tún mú wọn lọ bá wọn. ẹ̀yin èèyàn yìí ọ̀dọ́ ni ẹ má da ẹ̀sìn rú ìmọ̀ náà wọ́n sì láwọn ń tẹ̀lé wọ́n wá ń ṣe mọ̀nàkọ́sọ yẹn lọ àsìkò orin iṣẹ́ ìwà tó wọ́n wá láwọn kírun tó bàbá wa fẹ́ kírun àwọn làwọn ò lè kírun lẹ́yìn wọn. wọ́n ní nahnu naqra'u kitabaka wa la nusalli khalfak kíra yẹn náà là ń ká o ìgbà àlè kírun lẹ́yìn ẹ̀ bàbá sì gbà kò sí wàhálà bẹ́ẹ̀ bá kírun lẹ́yìn kẹ́nìkan nu yóò kírun ká kírun tàbí ẹgbẹ́ akéde mi tán ẹgbẹ́ akéde wọ́n ṣàkíyàn bàbá wa dúró pẹ̀lú wọn títí wọ́n ti ṣe mọ̀nàkọ́sà yẹn di bí àsọ̀bà ọlọ́run ló ń sábàbí ọ̀pọ̀lọpọ̀ wọn padà ń bi àwọn àròrí burúkú wọn torí àwọn kankan ní ẹ dì mú àwọn tí wọn kọ tíra tẹ́ ń ti lọ mú nǹkan ni àwọn gan ọgbọ́n tẹ́ ń gbọ́ yíyan nínú tí wọn kọ ṣé ibi tá a dánwò dé báyìí àwọn tó bá takò mọ̀ bóòlù yẹn ti fẹ́ gbogbo àwọn àròrí jákujáku yẹn ìyẹn gbọdọ̀ ṣiṣẹ́ ara tí wọn pè ní pé yẹn ń ṣe tàbílẹ́gbẹ̀lẹ́ ẹlẹ́mì ni ẹ o tẹnìkan bá lákìdá alẹ́sùnà ni kankan tí o bá kíyàn sọ pé lẹ́yìn ìsàkìdá alẹ́sùnà àkìdá alẹ́sùnà kọ́ ni pé gbogbo bídíà ni ó sọ̀yàn di kèfèrí kì í sàkìdá alẹ́sùnà ó ń bídíà lẹ́ńtọ̀ ìyá fi síbi jẹun ó di kèfèrí ní sàkìdá alẹ́sùnà àjàmọ́ mo rò pé àgbọ̀mìyé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn àfa àwùjọ tẹ́ ń kóròrí kíròrí sáwọn èèyàn lórí tẹ́ ń pè lẹ́sìn ara àwọn tó ta kò mọ ni nítorí takọ àkídà tó lálàáfíà nítorí takọ ẹ̀sìn tó lálàáfíà èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí bí yóò ṣe sọ̀rọ̀ fún rẹ̀ mo rò pálá yẹmi tiẹ̀ alákọ̀ọ́kọ́ ta alimul ilmi bil qawl wáàsí nu sálàyé mi tiẹ̀ wáàsí àti kíkọ́ yẹn lẹ́kọ̀ọ́ bisamti ìwà rẹ̀ náà ìwà rẹ̀ ìwà dáadáa ìṣesí rere táwọn èèyàn máa rí lára rẹ̀ sálàyé mi tiẹ̀ àrántí àwọn èèyàn máa fi kẹ́kọ̀ọ́ nígbà tí yẹn bá pera rẹ̀ ní àfa àlùsùn náà ṣùgbọ́n náà máa ń lọ ilé bọ́ọ̀lù ní ọjọ́ bọ́ọ̀lù mo nìkan lọ lọ́jọ́ kan mo wá wa lọ sọ̀dọ̀ fọ́nùkọ̀ ẹnìkan ṣe fọ́nìṣọ̀ fọ́nìṣọ̀ làwọn ẹ̀mọ́ kan ni o mo bá ọ̀rọ̀ àwàdà ni pípẹ́ mọ̀ ń sọ kí sáwàdà ni tí mo o ìgbà tí mo ah ni ah, ó ti lọ wo bọ́ọ̀lù àbí mo ní ọkẹ́ àkọ́jẹ́ ó ní àfa ìbọn sọ́ba mi ó lọ sí ẹni sẹ́ ó ní bẹ́ẹ̀ ṣe ń wo tẹ́ ẹ bá pè ṣe lẹ́yìn láfa rẹ̀ mo ní ó ní tẹ́ ẹ bá pè tí bọ́ọ̀lù bá pè yóò dá bọ́ọ̀lù lóhùn tó dá yín lọ. mo ní ìyẹn ò lè pọ́síbù ó ní àfa kò lè pọ́síbù ní kò lè pọ́síbù ó lọ dá mo ti gbọ́ tí ọlọ́run bá pè tí bọ́ọ̀lù bá pè yóò dá bọ́ọ̀lù lóhùn tó dá lọ wàláhì bó ti sọ fún mi ó ní ṣebí tí ń lẹ fẹ́ máa sọ pé kò pọ́síbù ọ̀dà tọ́lọ́run bá pè tí bọ́ọ̀lù bá pè yóò lọ wo bọ́ọ̀lù náà lè má mú sí i tó bá wà ń bí lónìí yóò ní bòbò ṣe wá àti ní ọ̀sán. àdánwò ní ọkọ̀ bá mú wá sí olùfẹ́ ṣe fáwọn èèyàn tẹ́lẹ̀ jọjọ́ wọn bọ́ọ̀lù tó ní tìmù tí wọn náà ní tìmù tí wọn kí n máa mú ẹ jẹ ìyà lọ́wọ́ mi lónìí. nonsense kì í ṣàwàdà o ó pẹ̀lú ààrẹ lọ́mọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn alùsùn ọ̀wọ́ náà wà tó sórí láyìn ẹ̀fẹ́ tẹ̀ ká wọ́n wà á mọ̀ fi rògbòmọ̀ rẹ sọ ká ah, ẹ̀yin onírògbòmọ̀ ẹ̀kọ́ lẹ́sọ̀ alẹ́ dìbò fún kó máa fi gbọ̀n sí nonsense except ìwà nbẹ lára tí ẹ máa fi ṣe náṣírò mà ẹ rí i pé ibà ti ń sọ̀rọ̀ láti ẹ̀ka afọ́ ọ̀dà sí àfa àti èsì pé n táwọn sọ ọ̀bẹ sí mu ọ̀bẹ sí mu náà ni ọ̀jẹ̀ ń dá sí ẹ má bínú àfa ṣé o ti paasi ma àbí o paasi ma ìjọba ẹjẹ sọ kílẹ̀ sọ̀kan jẹ́ mí èmi ọ̀gbà ẹ̀jẹ̀ ń wí o ah àwọn afẹ́lẹ́ náà àfa àtọ̀ dáta wọ́n ní àfa yẹn dáta ọlọ́run kọ́mọ́jà ajá ta o fàámà tàlímùhù bìlìkọ́wìlì fanawàn ọ̀nà tí yẹn gbà máa ń fi kọ́wọ́lù o kọ́ọ̀yàn ní ma ọ̀nà méjì ní ta sí ìlú ìtọ́sọ̀nù láyé nù òun ni wípé bóun ló sì jẹ́ kí ìpìlẹ̀ mà kó yé àwọn èèyàn tí èyí sòfin igi ìmọ̀ làwọn èèyàn ó di mọ̀ wọ́n mọ̀ ọ̀ràn rí ma wọ́tà àmì bẹ́ẹ̀ yóò ṣe náṣírù ẹ̀ tí mọ̀ yóò fi kárí fàámà tàṣílùhù ayébíjálì òṣùlẹ̀ yẹrọ ṣẹ́kọ̀ọ́ tá ń fi bóun ni òṣùlù mẹ̀sìn ó sì fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tí ó gbà yé bídíà tó fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ wọn yìí tí wọn àlé kírun láì ní tẹ̀sùbà lọ́wọ́ tẹ́lẹ̀mí báyìí dẹ́mọ́sálásí wọ́n ti máa ti kírun ńlọ ilé nù kò kírun máa ń jọ ọ̀run torí kò máa bí nǹkan tí ó wí lórí irun kò mọ kankan wákà ni wákà alásàlátù làwọn bẹ́ẹ̀ mọ̀ táwọn afáǹbá ti fẹ́ gbó lọ́wọ́ wọn tẹ́lẹ̀ kí wọn mọ̀ ó jáde báyìí wọ́n ju wákà sí ni ṣé wọ́n mọ̀ tọ́pọ̀ yìí bóòlù yóò ṣe kó àwọn èèyàn kó ń bẹ̀ wípé twenty naira tí wọ́n ní ọ̀nà òkè kọ́ lọ́mọ àdó fìlà àlùbáríkà yín bá fẹ́ jèrè ọmọ rẹ̀ kọ́ mọ́ mú twenty naira bọ̀ ṣéèrè twenty naira ló fẹ́ jẹ ọmọ yín twenty naira fọyàkùnù bíi ẹ̀kọ́ ọmọ ti dúró sílẹ̀ ẹlmíyà dúró sílẹ̀ ẹlmíyà gbọ́dọ̀ mọ́ wà ìkan náà là ń ṣe kọ́ lọ́nkọ́ gbàǹjọ́ sí gbogbo mọ́ṣáláṣí agboolé yín náà gbogbo àwọn ọkọ̀ wáyé lárúbá àti aṣẹ́ńjọ́ ní ẹ̀nà wákìtò lè sàn lọ́mọ́ fi báwọn yẹn sọ̀rọ̀ débi kí wọn ní òkúta alọ́fẹ́ máa bá yẹn sọ̀rọ̀ sí ilé ilé ọmọ ilé ọmọ tó yẹ ti dàrú ọmọ tí ma ṣe bí alágànná ẹ fún àwọn bàbá máa sọ bẹ́ẹ̀ kí ọmọ ọmọ máa ṣe bí alágànná. torí kẹ́bí ìwọ ìrìlẹ̀ lómi ṣe máa ń wà lóòótọ́ adorosul ilmiya ó gbọdọ̀ wà tẹ́lẹ̀ tó máa káwọn yẹn lẹ́kọ̀ọ́ wàbínà ilmadari sí shar'iyya ẹ̀ tó bá ní ọmọ lọ ilé kéwòn ó ti rí o dorosul ilmiya wà ilé ike wọ́ wà o ilé ike wọ́ mọ́ṣáláṣí anabi wa muhammadu o sallallahu alayhi wa sallam alimadaris ashar'iyya ẹ sábà máa ń kéjà mọ́ madrasa madaris ilé ike wọ́ tó jẹ́ ti sẹ̀rí àwọn wà nígbà tí wàá sọ pé àwọn kílẹ̀ ń dalẹ̀ kí kílẹ̀ àlẹ́ yóò ń dá sùkúù lẹ̀ tó bá ṣe yí kí wọ́n bẹ̀rẹ̀ ilé kéwú pẹ̀lú àwọn bẹ̀rẹ̀ ilé kéwú pẹ̀lú pé ká dá ilé kéwú lẹ̀ ṣé ń bẹ̀rẹ̀ wí pẹ̀lú ká dá sùkúù lẹ̀ yẹn rẹ̀ fẹ́ jọ́ mi yé ṣé wọ́n bẹ̀rẹ̀ mi pẹ̀lú kọ́ńdà skul ẹ̀ kò sí skul náà tẹ́lẹ̀ àwọn èèyàn mọ nǹkan látara experience wọn tẹ́jìrìbà àwọn nǹkan kan náà wọ́n fi mọ àwọn tí wọ́n mọ wọ́n sì ń ṣàlàyé ẹ̀ fáwọn ọmọ wọn àtàwọn tó bá kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn nígbà yá ló sì ẹ̀rọ fún wọn ní padà kọ́ télọ̀ ní yunifásitì tó bá yá ibi àti nǹkan oúnjẹ ṣíṣe ní yunifásitì wọ́n ti kọ́ télọ̀ ẹ̀yìn má kọ́tà nébólì ebi bẹ́ẹ̀ ń dáná oúnjẹ ṣé má kọ́ bẹ́ẹ̀ ń dáná oúnjẹ ń sùkú tẹ́lẹ̀ ṣé wọ́n ti ń kọ́ tí lọ́rìn náà kì í ṣe bẹ́ẹ̀ jẹ́ wọ́n ti kàwé. tán ọ wà ní kíní kan ti ilé ayé náà yà sọ tó bá ti sọ pé kí ló ń dalẹ̀ kí ó sọ fún wa pé ẹ má da skul náà lẹ̀ mọ́ gbọ́n tí wọ́n kán pè ń ọ pẹ̀lẹ́ wọn ẹ̀wọ̀n ó jù ọ wà á máa ta àmì àlè yìí kó lè ó mà ẹ gbọ́dọ̀ àmọ́mọ́ ìmọ̀ láàrin àwọn yìí wọn náà rajà lọ́dọ̀ àwọn wọn bú àwọn fi àwọn tó máa ń bá mi lọjà wọn ti mọ̀ àwọn obìnrin kan bẹ̀tẹ́ bá ti ní àwọn ẹ̀ bá mi rajà àti bá ti ní ah ẹ ẹ má bínú kò ló jáàmù àfẹ́ ẹ má bínú àti èmi kọ́ lọ ṣe ìyẹn rajà lọ́dọ̀ rẹ lónìí èmi má lọ yá bòrùn ìdílé bá ti ní bòrùn àfọ̀dì bá yẹn rajà. ara mi yàn ṣe máa ń ṣe nu kó orí kèfèrí àti kí mùsùlùmí àgbọ̀ ah tàbí mùsùlùmí méjì gan ẹ ah ọ̀dọ̀ ẹ ti máa ti rà ní kí ló dé ẹbí mi náà eléyìí borí ṣé torí pé mi ò wá bò èmi náà mà níjàbù mo níjàbù lè yìn má lápèjúwe ó mọ̀ fi paasi ó mọ̀ fi paasi mẹ́sẹ̀gì tààmì mo fi nọ́ọ̀sì ní a torí tẹ́ fi wọ́jà náà nù torí pé ẹláròrò ẹ jẹ́ lẹ́hìn ẹlẹ́hìn ṣe wàhálà ẹlẹ́hìn ṣe wàhálà ni òjò wa ilé ni ọmọ wa àwọn èsì wàhálà táwa lè ń wàhálà èmi ò ìgbẹ́lẹ́ ẹ̀ ṣe wàhálà òun paasi mẹ òun pa ọ ma bó sì ma ṣe lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lókè wá sí kí wọn náà wà mẹkẹ jọmọ wa lọ kíni gàrí mọra yín lọ́wọ́ Ọlọ́run bọ sànù wa fayakunu bil qiyami bil amri bil ma'rufi sẹtiri báwọn wa nahyi anil munkar tààmìmù ní gbogbo èèyàn kọ́ ní ọ̀lọ́lẹ̀ kéw gbogbo èèyàn kọ́ ní ọ̀wájú rúṣù báyìí ṣùgbọ́n àwọn mọ́kàrù tó ọba ti rí bẹ́ẹ̀ nìkan bá wá pọn mi tó sí rí ilẹ̀ mọ́ṣáláṣí ni bí ẹ̀ máa lọlé ẹ lọ fi nǹkan sórí yín a lè wà ń ta ká máa rí ìdíkùrì ká tó máa rí mọ́ṣáláṣí tí wọn bá sì gbọ́ lọ ti mí bẹ̀ wọ́n yẹn bá ń ta ló ní òtí lémi ni tì mí ah, àwọn ẹ̀ bá ti mí ní ẹ̀sọ́ pé ni ó borí nu yín ọlọ ẹni tó sì rí lẹ́nu yín ọlọ borí mọ́ṣáláṣí làwà a ní ẹ má pọn mi bẹ́ẹ̀ borí ẹ má sàbíyá ẹ̀ lẹ́ ń bí. bẹ́ẹ̀ ni alamuru bil ma'ruf alanti yóò fi máa fọ́n máa kánú ọmọ mùsùlùmí mi tó rí ah, ọmọ mi ò wà bọ̀ ah fún mi ní gba twenty naira ń bọ̀ bá wà gbà tó wà ó ṣe wà mú sí báyìí ó ti kọkọ jẹ́ gba twenty naira náà tí n bá bẹ́ẹ̀ lẹ̀ ó wà pass la bí ọba sì yọ twenty naira náà kò ní ọmọ pass message gbogbo wa tó nǹkan mọ̀ ń wọn ni litra àwọn títà tó libra mùsùlùmí o libra kí ṣé di libra kí wọ́n fi wá libra ṣùgbọ́n táwọn sọ náà kọ́ ni pé kọ́ ọ yálà gidi ṣùgbọ́n má libra má nùtra. ìyẹn nutrak mùsùlùmí máa ní stáǹdì ni tí wọ́n tún máa mà wọ́n ń sọ́kà sílẹ̀ ó nutra láyé àwọn àfa àwọn nutra gan nutra lórí kíni. láwọn ọkùnrin tí wọ́n bá ti fi nutra ò ṣiṣẹ́ mọ́nu nutra tó ọlọ́run sànù wa fayakunu bilkiyami bil amri bil ma'rufi wa nahi anil munkari fil khitaba wàá yàn sọ̀rọ̀ wal mau'iza wa'si wal liman huwa ahlun bidhalika torí tó o bá mọ màrúfù ó pe múnkàrú màrúfù ó sì ké màrúfù múnkàrú ní ti ń balẹ̀ ayé jẹ́nu ọlọ́run sànú wa o gbàdọ́ bi tó nà wáyé òǹdé méjèèjì à ń yàkó nàbí tariqati rabbaniyya ee ọlọ́run sànú wa tabligul ilmi bóyá tàlímù rẹ ni bóyá rafu ma aradahu ni bóyá bil qawli ni bóyá bi samti ni ó gbọdọ̀ jẹ́ pẹ̀lú ọ̀nà àwọn rabbaniyyin nínú àwọn afa àwọn wo ni rọba ni yíyún ẹ máa gbọ́. oúnjẹ rẹ ni ayakun el montola kò fi tàlímì mímà kọ́ sí di sari àti láti yíyàbí mànsí láti gèdá ilẹ̀ kọ́lẹ̀. alákọ̀ọ́kọ́ òun ni wípé ẹni tó bá fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ mọ kí ni mọ́kísìdù sẹ̀ríà lórí tó fẹ́ kọ́yàn yìí. sálàyé mi ti eléyìí tó ṣe pé òun ni ń jẹ ọkàn mọ́kọ́yàn lẹ́kọ̀ọ́ lápèjúwe bí n ta sọ fún wa lánàá ẹ̀sìn islam gbogbo àá ṣe wá sí àá ọlọ́run nítorí kan lè rí ni eyi gbọ́dọ̀ wá gbé wá tiẹ̀ kalẹ̀ torí mọ yọ̀yàn kú kọjá pé gáyà tiẹ̀ ni pé mo ti láwọn márùn kan mo fẹ́ yọ kú kálípò ní báyìí àwọn láyọ̀ ẹ wò ọkùnrin yẹn mo ti gbọ́rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ ti clear òun ti jáde nítorí wàá sọnù fún thirty minutes sọnù fún wọn ti àwọn ọmọ nu ọlọ́run sànù wa ẹjọ́ sá gbọ́ mi yé ẹlẹ́ẹ̀kejì àyọ̀bùdà à má àhún bìṣẹ̀gọ́rì lè ẹlẹ́mí kọ́bílá kíbàárì kéékèèké ìmọ̀lẹ́yìn akọ́kọ́ káwọn èèyàn kéèyàn tó lọ bí ní ńlá àwọn ọmọ ń bẹ ní ìsìn wọn ọmọ kankan nú ẹ̀sìn gbogbo mọ́ṣálà ló kún orí wọn mọ́ṣálà yìí ni ìyẹn kọ́ máa bẹ̀rẹ̀ from simple to complex ni kìí sàtòkè lẹ́yìn tí máa bẹ̀rẹ̀ ká máa fi kí àbàǹbà bàǹbà bàǹbà ha bíyà káàkiri kò sì máa kankan nu kéke wíì kọ́ ọmọ ẹ̀sìn báyẹn ọlọ́run sànú wa amma nashru bi samti fayakunu bi amrayn àtàhálì bi akhlaqil fadila ìyẹn pẹ̀lú àrẹ ntọ́lì bìlẹ̀ ilmi kọ́ máa níwà tó da kára rẹ̀ ọmọ balẹ̀ kí wọ́n máa ní kí àṣẹ àwọn ń tọ́ ń sọkọ ọmọ lò kí ọ̀rọ̀ rẹ kó máa bá ṣe rẹ mu bó bá ṣe lágbára mọ́ fẹ̀yìn hasola tọ́sírùn tó o bá wá ṣe àṣe wà ó wà ha sílùú la màhàlà kò sọ́gbọ́n tó fẹ́ dá sí wọ́n là ṣe ètò àfi tí ìbá ṣèyàn mọ́ lóko níbi tó bá ti wá láṣẹ ètò azala àtàrọ̀hó bi tawba wal istighfar wọn náà wà á máa tọrọ àforíjì kò ní ṣe fatiwa mi tí ọkọ rẹ tiẹ kébi tó ọmọ mọ́nu ó padà mọ́ wọn náà lè sàwọn nǹkan mi tí ó bá ṣẹlẹ̀ àmú ọtọrọ àforíjì lórí ẹ ìtumọ̀ rẹ̀ wá ní pé jíjà àfa ọ̀la àfi ṣàṣìṣe wọn kọ́ àlàyé mi ti èyí tẹ̀yìn léèyàn lórí àṣìṣe rẹ̀ ni ṣùgbọ́n ìyẹn ọ̀yọ́ kù ní jíjà àfa ká máa wá àṣìṣe àwọn èèyàn káàkiri ẹni tó bá ti ń wá àṣìṣe àwọn èèyàn káàkiri àṣìṣe kan lòun náà ń ṣe tó bá ti wá mú àṣìṣe nìyẹn tó wá sọ pé ká fi yọ àṣìṣe tí wọn náà ṣe pọ́n ṣe tàtà bòwò rẹ̀ ó yẹ ká fi yọ wọn náà tó yẹ kó jírí wá wà àyàfi tó o bá fẹ́ sọ fún akéwò láti ṣe kankan ló kù ọ wàá sọ fún abọ́yà anabi ni ọ̀nà ọlọ́sìn tó kọ́ ọ̀rẹ́ sí anabi wa muhammad náà sallallahu alaihi wasallam àtàwọn anabi yòókù níbi àwọn kọ̀ọ̀kan síbẹ̀ ní àbíbẹ̀ kọ́ ẹja sọ̀rọ̀ dáadáa àtọ̀rí kò sáání rọ́fẹ̀wò máa àárọ̀ dọ̀lẹ̀ ìlmi bóòlù yẹn sì fẹ́ gbé gbogbo nǹkan tó ta kò mọ̀ kúrò ní ìlànà àfọkànkan lọ alákọ̀ọ́kọ́rọ́ fún olùjáhìlì mujarrad ṣe rí alìjáhìlì mujarrad ni wípé èèyàn fẹ́ ṣẹ̀sìn kò sí máa kankan jáhìlì mujarrad ni ó kàn jálá ìmọ̀kan ni àwọn ẹlòmíì ń bẹ ìjálá ìmọ̀kan ti wọn nítorí àwọn àṣìnà kan ni èyí ṣe mujarrad mo rò pàlà yìí mi ti ẹni tí ò máa kankan mùsùlùmí àmì ni kò máa kankan tiẹ̀ ni jáhìlì mujarrad ni ẹni tó ti bọ́ sọ́wọ́ àwọn Sufi àbó ti bọ́ sọ́wọ́ àwọn tọ̀hún àbó ti bọ́ sọ́wọ́ àwọn tọ̀hún ó sáà ti mọ àwọn tọ̀hún tọ̀hún tọ̀hún yẹn rárá ẹ̀ ṣe ní mọ̀ wọn ó ti bọ́ sọ́rọ̀ àwọn níbi lílẹ̀ tàbó ti tẹ̀lé àwọn kan rí jáàlù tiẹ̀ ti kó mujarrad torí wọn ti rọ àwọn kankan sí lórí kò ń lẹ̀sìn tá a fẹ́ kó kú ẹni tó yẹ pé wọn mọ kankan kò tẹ̀lé ní kankan rí a kàn fẹ́ là lójú sẹ́sìn méjèèjì yàtọ̀ síra wọn bá a dẹ̀ ṣe handu mátà lù wọn ó ṣe kíni o mata wọn yàtọ̀ síra wọn. tọ́yìn ẹlẹ́ẹ̀kejì onírọ́fọ̀ làhàwà ẹni onífẹ̀ẹ́nu ẹni tó ti yà sófin tètè fi ń jẹun ẹni tó kankan ti lásàlátù táwọn ìyá ti ń tú ọ̀pọ̀ yẹn ti ń túrò kéèsì wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o wal asri fi dhalika qawluhu ta'ala ud'u ila sabili rabbika bil hikma ọlọ́run ní pèpè sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú hikma ẹni tó pè pẹ̀lú hikma ni ẹni tí jahlu mujarrad wà lọ́dọ̀ ẹ̀ torí pé kò ní kankan tó fẹ́ fi takọ̀ ọ́ nítorí bá pè fún lẹ́sìn náà ni hikma lọ́ wà lọ pẹ̀lú ẹ̀ torí tó bá tún lọ hikma ọba ṣẹjẹ. wal maw'izati al hasana ẹni ọba jẹ́ ní hàwá a ṣe wá sí fún un a jẹ́rù ọlọ́run bàbá tọ́lọ́n bá jẹ́ onígbàgbọ́ níjọ pé wọ́n pàdé ọlọ́run yóò padà èmi inú wọn dùn ún dorí pé wọ́n gan lò nímọ̀ ohun tó fẹ́ sọ ọ́ nù wajadilhum billati hiya ahsan ọ̀ wà báyẹn sí fanfa tó bá ti ní nǹkan lẹ̀ tó fi ṣe tó ti mọ̀ pé ò ní nǹkan lẹ̀ máa sá lọ òde inna rabbaka huwa a'lamu biman dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin ọlọ́run ló máa jù pẹ́lẹ́ ń tó sọnù àtẹ́ńtó فأما رفعه الجهل المجرد فيكون بالحكمة ستيبا وهي تعليم الحق بالدليل وصل أيه دلوف وصل في يرتي gbàtí èsì kò ti mọ nǹkan míì tẹ́lẹ̀ nítorí bá sọ fún náà ni ó gbà kó ń lẹ̀ sí. wàdọ́bì tó kòlówó ìjáhìl muharid ah, kòlówó ìjáhìl mínàl muharid àti tí yóò mọ nǹkan kan ìta fẹ́ kọ́ lẹ́sìn kò ní nǹkan kan tó fẹ́ fi ta kò wá lọ́wọ́ máa hubbihi lil haqq ó sì fẹ́ràn òdodo mo rò pálá yẹ so olówó jahili mina lè mọ àrídì kò sí mọ àrídù kan fún tó fẹ́ sọ fún lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ tí ó fi takò ọ́ ó sì fẹ́ràn òdodo tó bá ti sọ òdodo fún yóò gbà wàá máa rọ́fọ̀ lè háwà àpanu á méjì ni rọ́fọ̀ ṣáwá ti lọ́wọ́ ìyá ẹni tí wọn fẹ́ sọ òdodo fún tí ó gbà ṣáwà adùn aburú tó wà lọ́wọ́ rẹ̀ ọ kọ́kọ́ mọ bó ló sì gbé wọ torí adùn máa sọ̀yàn nù gbogbo aláàrántí ẹni tó wá bá anábà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dọ́ ni onílé anábì yéga zina àti ti hadith ni onílé ọ̀dà fún kó máa zina ah zina bò anábì o yìí pé ẹ̀kọ́ máa ṣe zina ya ti daru yara kẹ́ńkú sáwà ń dàlá àmúyẹ anábì wà anabi wà nígbà ó mi ó sallallahu alayhi wa sallam ṣé ìsìnà tó sọ sọ fẹ́ kí ìyá rẹ̀ ọmọ ṣe ah kò ní ara o ìfẹ́ kí ìyá mi ọmọ ṣe o ok ọmọ àrí obìnrin ńkọ́ ah ó lóun ọ̀fẹ́ o ọ̀fẹ́ kọ́ ọmọ àrí obìnrin náà ọmọ ṣe ó lóun ok àbúrò ìyá rẹ̀ lóbìnrin tàbí àbúrò bàbá rẹ̀ lóbìnrin ńkọ́ ṣé káwọn ọmọ bá a ṣe ṣekúṣe káàkiri ah ó lóun ọ̀fẹ́ o anábìrin sórí bó o ṣe fẹ́ fún màmá rẹ̀ yẹn àwọn yẹn náà ọ̀fẹ́ kí àwọn náà ọmọ ṣe ìyá ẹnìkan ló sì bá ṣe tá a bá ní ọmọ ṣe bó o ṣe fẹ́ fọ́mọ rẹ̀ yẹn àwọn yẹn náà ọ̀fẹ́ fọ́mọ wọn jọta anabi ka gbọ àwọn kìnìyẹ dídẹ tán alahuma anabi ni alahuma firilahu watahhir qalbahu wa hassin farjahu alahuma egfiri zambahu alahuma egfiri zambahu ọlọ́run bá ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ tọ́mọ yìí bá ti lè dá ọlọ́run bá ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ watahhir qalbahu bá ń fọkàn rẹ̀ mọ́ bá ń fọkàn rẹ̀ mọ́ wa hassin farjahu ọlọ́run bá ń ṣọ́ abẹ́ wọn fata yaltafitu ila shay'in ṣáwà kankan òun mọ́ tí ó bá ti jẹ́ tààràmù ṣáwà haramu kankan ọlọ́run yọkù lẹ́mẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn tí ṣáwà bá ń bẹ lọ́dọ̀ wọn ẹ mà ké béèrè tó béèrè béèrè burúkú yọ̀ǹda fóun kó máa ṣe ṣìnà àbí béèrè dáadáa ṣùgbọ́n èèyàn ti mọ̀ pé ṣáwà ní ìdàlámù ọ̀mùtí mọ́ni àkẹ́ni ah, ó ti mú ọtí wà á ẹ kàn kún sínú náà iná ni ọ̀pọ̀ yín ní fún yóò fún ọgbà tí tó bá mú kíní rẹ̀ yóò tán rọ́fíkù subuhatil mudilla àwọn subuha tó máa sọ yẹn nù tó bá wà lọ́dọ̀ wọn àjọrò mọ́ bá a ṣe fẹ́ gbé kó méjèèjì ni mọ́ fàfẹ́ nu ṣáwà mọ́ fàfẹ́ nu mi ò lè gbọ́ ohun tí wọ́n ń sọ wọn sóhun wà lè fi kíní kan báyìí lẹ̀. ó ní bídíà tẹ́ẹ̀kẹ́ mi bídíà yẹn ní ti ń jẹun níbi kọ́ sọ àwọn èèyàn nù ní ti ń jẹun ẹ̀rọ náà le bó la ṣe ṣe pẹ̀lú wọn bó la ṣe gbé bídíà tiwọn kó bó la ṣe gbé àyèmàkà tiwọn kó fàámà rọ́fọ̀ sáwà tìlọ̀wá wíyá fàyà kúnnù bìlìmọ̀ ìdọ̀tí alhassan ó sì wá àṣìṣe dáa fún un wàyà tẹ̀rọ̀dù tàlímì hakimi dẹ́líìlì ó ń béèrè wá fódodo tó ń sọ ọ wà máa fi tẹ̀rẹ̀ jíìbù sí àti tẹ̀rẹ̀ ah ẹ̀ka bá sì torí ọlọ́run fi nǹkan báyìí lẹ̀ ọlọ́run sì ṣe nǹkan báyìí fún kódà ẹ̀rántí ànábì kan ó ṣe báyìí ọlọ́run sì ṣe báyìí fún ẹtí kí ẹtí ẹni sìn onímọ̀ wá wò pé ah onáà sì ń fẹ́rù nǹkan báwọn ọlọ́run àbó lòún sábàbí fún yóò bá pàtì mo rò pàlàyé mi tiẹ́ pẹ̀lú àdúrà náà ah, wa umdatul bab al-imanu bil yawmil akhir ẹni tí ò bá nígbàgbọ́ nínú pápádé ọlọ́run lọ́jọ́ kan ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún wá sí ò lè ṣe láǹfààní torí gbogbo ẹ̀rù ń tẹ́ máa dábàá ẹ̀rù ọ̀run ni kò sì nígbàgbọ́ nínú ẹ̀yìn tàhà kò ní ṣe láǹfààní ṣé ẹ gbọ́ mi yé wàtọ́wà fi tó fíhì anyakuna limubtala abisahawati limani amina linkiyadi muhibbanil haq ó gbọ́dọ̀ jẹ́ ní ó fẹ́ràn òdodo bí ó bá fẹ́ràn òdodo kò ní gbà ọlọ́run kò fẹ́ àsìkò gẹ́gọ́ sànù àfihàn ọlọ́run ṣe o náà rọ́fọ̀ ṣubuhatil mudilla وأما رفع صورة المدلة فيكون بالمجادلة بالتي هي أحسن òun bí dàá takọ àbí òní takọ yóò takọ dáadáa ẹni tó bá ti jẹ́ pé ṣubú àní bẹ lọ́dọ̀ ẹ̀ yóò takọ yóò fẹ́ bọ jiyàn tẹ ẹ bá fẹ́ sọ fún pé kíní kan lẹsìn kó bá àmọ́ ti mọ nǹkan kan yóò dúró dòkun ọ̀hún takọ ẹni bọ̀dì ni torí wọ́n ti rọ àwọn kankan sí lórí ege mi ò fẹ́ rọ mi o àdìsí kan mo fẹ́ yes ẹ̀yin àdìsí anything ọlọ́run ra àfa àṣewà wọ́n fi ọ̀rọ̀ àfa hadithi yìí ta ló wá gbà wá Imam Bukhari Imam Bukhari yìí wá sàfà yìí ìrìn yóò lọ́rọ̀ ànábì ni bọ́ ń lọ sọ fún ọ pé ànábì lọ sọ bẹ́ẹ̀ dà tó o bá ti nídìí àfa o nídìí Islam ni wà á máa rọ́fọ̀ oṣù wàhátì lèmọ̀dé làfà yakúnú bìlẹ̀ mujadala ti bìlẹ̀ ti yà sàmọ́ tó bá fẹ́ jádàlà àwọn èèyàn pẹ̀lú tó ẹ tẹ́ ẹ máa kankan orí ti dàrú kílẹ̀ ń sọ ìjọkùsọ̀ tẹ́ ń sọ látàárọ̀ láyé kò gbọ́rọ̀ tiẹ̀ mọ́ ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wàtà máa mú hábi amúrẹ́yìn ìsèmálì àṣánà lè àlùfáàdé wọn kan ẹni tó bá múra ayò kan tí ò bá ti wà mú bóyá ṣubú àkàn ló fà á kò ní ìdí ká bù kò ní ìdí pé níta àbíṣe ká ṣù àbúrò kan pé kò gbádùn gbólóhùn gbádùn yẹn já yọ kù tọba sọ ń bí jẹ àdídì tọba ní ọgbádùn ó sì dúdú àáfà sọ náà ó ní ọgbádùn ẹgbẹ́ dáadé kò gbádùn dáadé ẹ̀ dẹ̀ gbádùn ó sì máa sọ pé dáadé rẹ̀ ò gbádùn kó máa sọ káàkiri ní wọ́sàpù dádì rẹ ò sì ṣe tóun tẹ̀ ń ṣe o ẹni tó ń sọ̀hún dádì rẹ gẹ́gẹ́ ò ṣe tí ń ṣe. gbogbo àwọn búrọ́dà rẹ tó ń gbọ́n sẹ́ǹdì sí àkáǹtì sí náà sẹ́ǹdì owó sí ọmọ àgbádùn àṣìgbọ́n wọn sàbò pé búrọ́dà rẹ ọ̀gbádùn o ọmọ kò ní owó gbà mọ́. àwọn tó ń bá ṣiṣẹ́ gan ọ̀gbádùn ọ̀ ṣe pariwo kí wọ́n ọ̀gbádùn ẹnìkan tí ò yọ ẹni ọ̀gbádùn ńbó láti rí jákujàku yìí ẹ wà ní àṣàlàyé fún kọgbà yọ gbà tí màá ṣe máa bá yàn sọ̀rọ̀ ni ẹni yẹn jùlọ gan yóò fi làákà ìbá sọ̀rọ̀ látọ̀ wá lágbàlagbà ìsẹ̀máàlì ẹ̀sán alifam fi bayani alhaq ẹ̀wọ̀n kan ọ̀rọ̀ tó dáa jùlọ gbọ́dọ̀ lò nígbà tó ń ṣàlàyé òdodo nítorí oníṣòdodo tó wò pẹ́lú mi ò mọ̀ sódodo yẹn ó gbọ́dọ̀ lọ́rọ̀ tó dáa láti ṣàlàyé ẹ̀ ṣàlàyé ti máa líìnì ìlẹ̀kìtọ̀ bó tún ṣe sọ́gun ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ oní ìdí ká fajúro ká tó ríṣẹ́ páàsì tí nǹkan kó sí ọ̀la ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ asaani ẹtimaadu hijaaji qur'aani yilkọ imala alwaahi walife tọrọti akọliya lọọkọ bi qur'aani ṣe ma haaja amanya wo ibrahim gbàtí àwọn èèyàn rẹ̀ dé ṣé ẹni bẹ́ẹ̀ ṣe dúró tàn náà lẹ̀ ní wọlé ìtàn náà lẹ̀ gbọ́dọ̀ dúró sí tọ́ba wọlé tí bá gbọ́ ọmú lọ́ba wà àwọn ọmọ wọn ọ̀dọ́rọ̀ ta àwọn ọ̀dọ́rọ̀ wọlé kọ́sá dúró sí tàbá torí wọ́n fẹ́ wọlé láìpẹ́ yìí wọ́n lọ́rọ̀ wọlé <laughs> ẹ jọ sẹ́yìn gbọ́ mi yé anabiwa Ibrahim aleyhi salatu wa salam ìgbà tó ń rún àwọn òòsà jégejège tó wá fi ìtótóbi jùlọ wọn ìgbà tí dé anta bi alihatina ya Ibrahim Ibrahim ṣe wà lọ́dọ̀ kínní wò wọ́n ní bá alifa ẹ máa wo béèrè fas alóhùn nkíánu yàǹdẹ ẹbí wọn lè nìkan bá lè sọ̀rọ̀ ṣé kò mọ̀ kí wọn ò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn ni tí wọn bá lè sọ̀rọ̀ àwọn kìíní yóò máa lè sọ̀rọ̀ ọlọ́ni fàrọ́jà wí ìlà àbúṣe fàkọ́lì nẹ́kún antono zọ́ọ́límù àbúṣe mọ̀ là ń ṣe àwọn kìíní ò lè sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣètò ọ̀nà òfin ẹlẹ̀ sọ́mọ̀ ló kì sọ aláàrò ó irọ́ mi ọmọ tí wọ́n lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí wàá lọ sọ lẹ́yìn rẹ̀ afata abuduna min dunillah ma la yanfa'ukum shay'a wala yadurrukum ẹ mọ̀ sí lẹ́yìn ọlọ́run tí ò lè ṣe láǹfààní kankan tí ò lè ní la ọ̀sán fún yín pé sórí yín ti dàrú ni bó lẹ́sẹ̀ máa sìn wá àwọn tí ò lè sọ̀rọ̀ ó ní yín dàrú ni sẹ́rù ìtẹ̀yìn ò pé ni sẹ́rù ìmọ̀ kí ó lè sọ bá náà torí pé tó bá sẹ̀yìn ni bó ti sọ̀rọ̀ ṣé sórí yóò wá pé ni àgbà ọkọ gbọ́n o ẹ dẹ̀ sùn mẹ́kọ̀ọ́ sọ báwọn ó ní sẹ́ẹ̀ máa sìn lẹ́yìn ọlọ́run mọ́lá yànfà òkun ya ntí o n'i kankan tí o ṣe fún yín wọlé ayádúró òkun la sílé nílá o ọ̀dọ̀ wa ẹ̀dá kun torí tọ́ si mujadala wa mujadala Ọlọ́run wọn ni pé inna lanaraka fi safahati onílẹ̀ ìsàbí ìsàfà yín ìgọ́ kòlákín ní rọ̀ṣọ́lù mi rọ́bìlà àlàmì ọlọ́run ló kàrà mí ṣe yín ìgọ́ tó bá ṣe pé kì í ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní fi ń sọ fún wọn wà lọ́pọ̀lú ní tí wọ́n sọ fún ni wípé ọ̀nà tó ń mú wáyé ti le jù kì í ṣe pé wọ́n sọ pọ́gọ̀ ẹ̀yà lọ kẹ́kọ̀ọ́ láti bẹ̀ ẹ wò ọlọ́run ṣàánú wa àfa ni pé fal khayru kulluhu fil ilmi gbogbo ń ti ń jẹ́ dáadáa inú mọ̀ ló wà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kọ̀rọ̀fì ni ṣé mi sọ́lá náà bí alikọ̀rọ̀fì nínú aliforo ó ní al-ilmu aslu kulli khayri al-ilmu aslu kulli khayri ó ní gbogbo ń ti ń jẹ́ dáadáa ìmọ̀ nípìnlẹ̀ rẹ̀ tó túmọ̀ sí gbogbo aburú náà kí ni ìpìnlẹ̀ àyèmàkánì àyèmàkánì fal khayru kulluhu fil ilmi wal amali wa kéèyàn lò mà ó sì máa kó àwọn èèyàn ní mà wa huwa haqiqatul fiqhi fid din. ìyẹn gan ni wọ́n sọ pé èèyàn gbẹ́sìn yẹ. kama qala an-nabiyyu sallallahu alayhi wa sallam alayhi salatu wa salam man yuridillahu bihi khayran yufaqihu fid din. ẹni ọlọ́run bá gbèrò rò yóò jẹ́ sin ọlọ́run ọba yé hadith muttafaqun alayhi walhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وصلى الله على محمد وآله وصحبه antu wa zakum allah khaira ọlọ́run fi bọ́rọ̀ kà sí. àbúrò ti a. bọ́wà náà kò bọ́wà náà kò. táwa lẹ́nu tó ní bèrè ádámù àtùmọ̀lọ́lé ẹni èjì ẹ̀ta ẹni àrún ẹ̀fà èje ẹ̀jọ ókè ẹ̀sán. Ah ẹ̀sán ẹ̀wá ok number one. irú ìjókòó mi báwo so bó ṣe yẹ ká máa jókòó àbí ṣe ẹni téèyàn bá wà ní iwájú àfa ok. okay ta lọ ní ìbéèrè lè ọjà máa ṣiṣẹ́ tí a ń gbọ́ sí. ìyá kan tó bá ṣe wọlé ọ̀dọ̀rọ̀ fún nìkan kan tèmi dá. náà tí èèyàn bá wà níwájú àwọn afáàtì yẹn kẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ jókòó lọ́nà tó ṣe wípé. kò ní dàbí ẹni wípé ya wà wájú wọn ibòmí lè yẹn wà mo rò pàlàyé kéèyàn jókòó báyìí kéèyàn jókòó báyìí kéèyàn sì kọjú sí kéèyàn dẹ̀ súnmọ́ ẹ rí wípé nígbà tí Jibril wà bá Muhammad sallallahu alayhi wa sallam ara ń tó wà ń ni wípé fàásìnà dàrú kìbàtà yìí wọ́n wà dán àkàfẹ́ yìí torí láti kọ́ alẹ́ kọ́ wù ni kéèyàn tí yẹn bá fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kéèyàn kọ́ kéèyàn sọ lẹ́ẹ̀kan nígbà tó sùn mọ́ wọn tó sì fọkàn sí ìyẹn gbọ́dọ̀ jókòó pẹ̀lú adab kí ẹ sì máa gbọ́ nǹkan tí wọ́n sọ sálàyé mi ti tí yóò bá lè jókòó báyìí ẹ mọ̀ jókòó tá a máa ń jókòó báyìí tá a máa ń sẹ̀sẹ̀ bí mo ṣe ṣe yìí ọmọ ilé kéwòn lórí pàlà yìí ìjọ kí èèyàn wá báyìí bẹ́ẹ̀ ni ẹ̀gbẹ́ ń dùn bẹ́ẹ̀ ni jẹ̀dí mú àwọn afá fẹ́yìn tògì náà fẹ́yìn tògì tàbí káfó jókòó lẹ́kùn jókòó lórí àga ìwà ilẹ́kọ̀ọ́ ni ọlọ́run sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa jíjẹ mú ta aláǹwá ń bì kò dí ẹ̀kọ́ ẹ̀sìn lọ́wọ́ ṣùgbọ́n kò ló pọ̀ ọ̀lẹ́ ní kìí ṣe jíjẹ múmu yẹ gangan ọ̀lẹ́ nígbà tó bá ti jẹ́ pé ní kíláàsì ó ti gbọ́dọ̀ ó ti ń rù yóò mọ àwọn àmì ní àwọn àrù tàbí kọ́ mọ kó òun fẹ́ rẹ́jì láti wà ní kíláàsì pẹ̀lú àwọn kan ṣàìtọ́nù sì ni ọgọ́ síbẹ̀ dé ọ̀lẹ́ torí pé ní tó bá kọ́ gan kò ní ìyẹ̀wò kò ní kà á máa àwọn yóò ọ̀nà àtijọ́ náà kì í sọ̀nà àtijọ́ ní yẹn láàmú lé ni yóò mọ bí ó ti ṣe. so àwọn ọ̀nà àtijọ́ tá a sì ń sọ yìí náà ìtọ́lọ́mbà láàrí jẹ́ ńbẹ náà la ẹ já pàtàkì ẹ̀kọ́ ẹ̀sìn bó ti tọ́ àti bó ti tá a bá pàtàkì ẹ̀ kò jíra wọn lọ́wọ́ ọlọ́wọ́n bó yóò fi àsìkò ń ó ń jù ni ọmọ bọ́ sí kinní ọmọ fáwọn èèyàn ní kinní tó bá tán ọ wà mí o ọ wà ń jù. ẹni tó bá ọ̀rọ̀ rẹ̀ bá rí báwọn ó yẹ kó gbìyànjú tí ó bá kárún wọn lẹ́kọ̀ọ́ tí àbí tí ó máa súnmọ́ kó mọ̀ jẹ́ òní kan kó lè yan rí míì bíi tiẹ̀ tàbí tó jọlọ tí ó máa pàkíyèsí ẹ̀ tó náà bá ti fẹ́ ṣe nǹkan mi tó bá ti ṣe bá nǹkan ní sí problem kó mọ̀ dà sí. ẹlẹ nọ́mbà fọ nọ́mbà fọ mo tún padà sẹ́yìn díẹ̀ dáadáa. àwọn turuku okay. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah. number eight. wọ́n ní sẹ́ kéèyàn mọ tíra sára múlá ni tó bá yẹ kọ́kàn mọ tíra ni kì í kì í ṣe kọ́ka tíra múlá ò ní ká tíra kan bẹ báyìí tíra kan bẹ tíra tí òun náà rí rí kò sì kárí òwúlò ṣùgbọ́n tó yẹ kó kà á ní nínú tíra báyìí ẹ lọ wo ẹ bá nǹkan báyìí bẹ àyẹ dá kéèyàn máa ṣe tàwùsíkò ìmọ̀ nìyẹn ẹ̀ta tàwùsíkò lẹ́yìn tó hádà mí nílẹ̀ yìí ara àmà nìyẹn tiẹ̀. naam nọ́mbà ten ten mo pè tèmi nọ́mbà ten náà ló parí sáà. Naam. jáàmù tí a bá ń sinú níbi tó lọ ní òsì nù bẹ́ẹ̀ ni táwọn <laughs> wọlé máa sinú kó wájú o jáàmù tí a ń sinú ní òsì nù tíṣà òdìdí ẹ̀ tún ṣe àwọn abomi ìyá ju báyẹn lọ tó bá ṣe tọ́kì ni sí five thirty kọ́ ni magrebi ni bẹ́ẹ̀ ni around seven seven lẹ́tọ̀ọ́ kí lẹ́ka seven ilẹ̀ òsì ní tì máa tán kílẹ̀ wọn tó mọ́ tán bí eight thirty àbí nine nine ilé tó bí eight nílé ó sàtó mọ́ dáadáa bí eight tẹ́lẹ̀ bá ṣe kì í bíi bíi five thirty. ó jìnnà ó jìnnà bí báwo ìgbà tí wọn bá tó sínú tí wọn ní òtò sínú bẹ́ẹ̀ ni àyàfi tó bá jẹ̀bi tí wọn ti máa ń kọ dárọ táìmù lókù bọ táìmù tí wọn sínú náà yóò sì kò sí tó fẹ́ ṣe sí i kó yà kú mọ́ gbà wẹ̀ jọ náà ẹni tí yóò bá kú jẹ́ musafir lè mọ́ gbà wẹ̀ ẹ̀ kò lè tó bá kò sí háà kankan bẹ̀ háà kìnnì náà ẹ jẹ́ ń dáhùn ìbéèrè kan sí ìbéèrè kan bẹ́ẹ̀ bí wọ́n ní ṣe istibdal sára islam ni istibdal etí ń jẹ́ bẹ́ẹ̀ ni kí n yà kọ obìnrin ilẹ̀ kọ́ fẹ́yàwó mi tó bá ti jẹ́ pé etí wọ́n ń sọnù ó wà islam tó bá ṣe pé nǹkan míì ni wa ń sọ tó yàtọ̀ sí pé akọ obìnrin afẹ́mi kò sí ti ń jẹ́ bá mo rò pálá yìí mi ti kíkọ obìnrin wà nù Islam pẹ̀lú àwọn ọmọdéjẹmọ ẹ̀ sálàyé mi ti torí kò sí iyèméjì ń tó tọ́lá kí sáà ń a bá ti kí nìkan báyìí mi ò tí ì jiná ẹ̀ máa wọ́ fún yàn kó àwọn ọkùnrin mi orí wọn ti gbá ó ti gbálẹ̀ kò wá sórin míì má ọjà wọn kò ti máa sọ pé ìyàwó náà ẹkọ mi ẹkọ mi ikọ dànù kò wá mọ̀ ju ikọ dànù lọ àwọn ọkùnrin jákujáku mo nù pálá yẹn mi tiẹ̀ ṣùgbọ́n tó wá pé ṣé à ń pè ní steve dalu ni pé tí n bá ti fẹ́ yàwó mẹ́rin èyí sọ fún kan pé ìwọ máa lọ èyí fẹ́ mi èyí pààrọ̀ kan ní ma pààrọ̀ wọn tó yẹ kí n tọ́ gbà lérò nìyẹn ìwọ àtàwọn ń sunfin ní irú kan náà àwọn ń sunfin ní a máa ń ṣe irú ẹ̀ kò dẹ̀ yíyan ọ̀dẹ̀ lẹ́rì ṣùgbọ́n èèyàn lè kọ̀yàwó tí àwọn tí ó wà láǹtí ẹ̀ bá wà ṣàlàyé mi ti ẹni ó ní ìdí ọmọ ó níyàwó ìyàwó òbí mọ kò sì lè lóyún mo rò pé mi ti ó sì bùkátà sọmọ ó lè fẹ́ lè tọmọ wà lára ẹ̀ kọ́kọ́ yẹn lẹ̀ ó ṣe step dálù náà nìyẹn ọkọ̀ lè tí ọlọ́mọlá ọ fẹ́ lè tọ́ ọlọ́mọlá tí ì bá sùn gan ni ọ̀sán máa lára tó ń gangan mo rò wálá yé mi tiẹ̀ kò sí nǹkan tó burú mbẹ èèyàn fóbìnrin tán ló tó dìtẹ́ ti wí pé ọkùnrin àtobìnrin ní papọ̀ sẹ́ńpẹ́rú ẹ̀ wà obìnrin ló sì ló ń sì rò pé òun ọ̀fẹ́ tó wọlé ni ó máa lọ ọjà kúńtà kí lè mọ kí wọn lóyìnbó sọ nígbà tó dọ́dọ̀ rẹ̀ tán lórí pé lè má ní nǹkan ọkùnrin ó tún ní nǹkan obìnrin papọ̀ ó lè ní ó máa lọ. mo rò pé a gbọ́ mi yé àtàwọn kan fi yẹn ṣàpèjúwe ni o àtàwọn nǹkan mí nǹkan mí nǹkan mí nǹkan mí nǹkan mí sọ̀rọ̀ tó bá ti jẹ́ wípé kọkùnrin àtobìnrin ó wà papọ̀ aburú rẹ̀ tóbi ju ká má sì papọ̀ lọ tọ́kẹ́ tí wọ́n bá sì papọ̀ àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju ká wà papọ̀ lọ kí kálukú máa lọ jẹ sọ́ọ́tì ẹ̀yìn sí ṣùgbọ́n báwọn yẹn ṣe sọ́ọ́dì láyé òde òní ọlọ́run làwọn à ń bẹ̀ o àti ká máa pariwo steve dálù rọ̀ kàn káàkiri ẹbí wọn sì kọ́ ẹbí àwọn obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń tara rẹ̀ lọ́pọ̀ táwọn bọ́dà yẹn wá sáti dé báyìí bí ìgbà tí ó lo fẹ́ǹsì kì í nìkáà ni onídìí òní gbádùn mọ́ ó ti fún whatsapp number wọ́n bá ti ń whatsapp rẹ̀ kó wá tiẹ̀ ní lálàáfíà mọ́ ó sáfẹ́ ṣe nìkáà ni níjà ṣe nìkáà ni o ó wá fẹ́ ṣe nìkáà náà ẹ ẹ mọ fámìlì kankan mẹni tó fẹ́ fẹ́ ẹ mẹni kankan mọ́ òun wá sọ fún ọ pé kò nídìí ó nìkan náà lọ́wọ́ dá wá sọ́dọ̀ dádì rẹ̀ èèyàn kan ṣoṣo lọ́dọ̀ wá sọ̀rọ̀ dáadé wá ní bàbá ẹ̀yọ̀ǹda nínú Islam kò sí tó wà mẹ́ẹ̀ bó o ṣe rọrùn láti fẹ́ náà ni ó ṣe rọrùn láti kọ̀ obìnrin tó bá fi jó fẹ́ wọ́n níran ni ó wò lọ tó o bá ti tara rẹ lọ́kọ̀ fọkùnrin kò ní tíráṣẹ ìbọn tó o bá tara rẹ lọ́kọ̀ tàbí wọn náà lọ́kọ ní tó yẹ kó o ní gan kó tó lọ lé ọkọ ò ní ọmọ abọ́fọ̀ ọmọ ló ń jẹ dá aṣọ tiẹ̀ gan mọ́mì rẹ ní bọ́ọ̀fọ̀. ọmọ kankan o tún wá ní kankan lára tọkùnrin tẹ̀lé wọn mọ́ ọlá ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀kẹ́kọ̀ọ́ ilé ayé ọkùnrin ọmọ wa wò ó pé bó ṣe ṣàgbákò bó ti bọ́ ọmọ burúkú ìpàdé náà yọ ọkọ náà ni ẹjọ́ ọkọ lẹ́kọ̀ọ́ tó bá yẹ kó ní ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run wá sí pé secondary school kọ́ wọ́n wá padà wáyọ̀ ni wàhálà kò lẹ́kọ̀ọ́ kankan kò kankan ìwọ lẹ́kọ̀ọ́ ló ní kó ọmọ kóun jẹ́ ẹ̀sọ́ àǹkó ọ̀fẹ́ ọmọ jẹ́ ẹ̀sọ́ àǹlóyè ọfẹ irú ẹ̀kọ́ wọ́n ń fọ primary six gan ẹja bẹ̀rù ọlọ́run ẹni tó bá ti mọ̀ kọ́ ọmọ eke lówó òun kóun náà kóun náà ó ṣe bí ọmọ eke òdodo ọ̀rọ̀ ni ó ṣe lọ eke lọ ó wà ní kó yóò sí ẹnu yẹn sí èébú mi sì tún wá ní ìjìfẹ́ ni ó tún dáa kó bọ́ ilé èébú mi ilé ó tún fi dùn ni ṣèbí ẹni tí wọn èébú dìde ni obìnrin bú ọ lọ àyà dìde sí lórí ẹ̀ wá dàrú ẹni tó mu gbó kí ni gbogbo yẹn ṣé wọn ní èébú ni ẹ dákun torí tọlọ́run ẹ já dẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ já bẹ̀rù Ọlọ́run lára àwọn ọmọ ọlọ́mọ yìí àmọ́ tá a fẹ́ tán tí wọn bójú tí wọn bójú ẹ nítorí pé káwọn sálẹ rálì jẹ náà wọ ọwọ́ á ní kó máa padà lọ ilé wọn tẹ́nìkan kan ò borí ń bẹ̀ àwọn bàbá wa máa mú mọ́jẹ̀mú kalẹ̀ ọ padà sí skul ni o ọ kọ̀kọ́ yọ ojú kí ni tó lò ń ná o wàá lọ́wọ́ àdé yóò bá tún sá lọ bòmí àwọn míì yóò bá tún hàn báwọn làwọn fẹ́ wọn wà máa gbá wọn bọ́ọ̀lù ẹlòmíì ti lọ́kọ̀ tó máa rùn wọn gbá bọ́ọ̀lù ẹ̀yin náà jórí yín ó pé ẹ lọ́ọ́ ṣe làákà yẹn ẹ̀yin obìnrin náà ẹlẹ́kọ̀ọ́ tó bá yẹ kẹ́ ẹ ní bẹ́ẹ̀ nìkan bá bá yín ní kọ̀rọ̀ ẹni ọ gbangba mọ́ fún yà o.

mọ́sá ti mọ́sá burú pẹ̀lú ẹ ọba àmọ́ kì í ṣe ìwọ ni kó ló ń fẹ́ fi ọ o lè má gbà ní kí ọba láìkẹ́ ah, ọlọ́mọdé ń dá ní ṣe bá sinna bá sinna ọlọ́mọdé ń dá dédé rìn kò lè ṣe bá sinna yóò lọ́wọ́ sàlá kọ̀kọ́ ẹni ó fẹ́ sàlá kọ̀kọ́ rẹ̀ náà ń tan ni ó náà ti ṣe kan rí ó náà ti ṣe kan rí o ìtàn ni o yóò wà wọlé tán yóò wà ní ẹ òótọ́ ni pé ẹ nígbà yẹn kíní kan ló ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ bọ̀ ó ti wá regret ó fẹ́ padà wá wá lọ bàbá yóò bá di mọ́sánná ó ṣe tó ju mọ́sánná lọ mọ́sánná ò ṣe ẹ wo bó o ti rẹ́ni tọ́wọ́ rẹ̀ sì ṣe lọ́dọ̀ ẹ̀ tí ò ní gbọ́ bí bọ́ọ̀lù tí ó bẹ̀rù ọlọ́run tó lè sọ fún mi pé sẹ̀mọ́ kétorí ọlọ́run mo sì fi fẹ́ yín sẹ̀mọ́ kétorí ọlọ́run mo sì fi fẹ́ yín tẹ́wọ́ bà kì tó a lọ torí ọlọ́run fẹ́ àbúrò ẹ̀ jáàrú tó a lọ torí ọlọ́run fẹ́ tó a bá torí ọlọ́run fẹ́ òun ò torí ọlọ́run fi hàn tiẹ̀ ẹlòmíì máa sọ bẹ́ẹ̀ tẹ́lòmíì jí ń sọ wípé kí ni ṣé ìyàwó òun tọ́sẹ̀ ṣíṣe tọ́lọ́run lọ́tẹ̀lé tẹ́bi ní kémi ọ̀tẹ̀lé tọ́lọ́ ìfẹ́sì lọ́tẹ̀lé ìsùlẹ̀mí náà ọ̀tẹ̀lé láti mú kìí ṣe eré o ọwọ́ àwọn obìnrin yẹn ló wà ọwọ́ wọn ló wà ẹ má tara yín lọ́pọ̀ ẹ má tara yín lọ́pọ̀ fọkùnrin tọ́ọ̀ bá ti tara ẹ lọ́pọ̀ tó o di olókun di ẹ ó sẹ́ẹ̀rí ẹ ẹ dákun ẹ jẹ́ nfẹ́lẹ́ ìgbẹ́ yìí àwọn afa sọ pé ìdí tí wọ́n fi sọ pé obìnrin ló gbọ́dọ̀ fi ọ ọkùnrin ló gbọ́dọ̀ fi obìnrin lọ́kọ ni pé ọkùnrin lóbìnrin ó fẹ́ ọkùnrin lọ́mọ ọkùnrin tẹ́nìkan bá ti sọ pé ó fẹ́ fi ọ má sọ fún yàn má gbà mọ̀ pé léyìí ka ni ṣé eyín tọ̀ wọ́n kọ̀ rẹ̀ ń túrò rẹ̀ ni ṣé eyín tọ̀ bá ní ọmọ fẹ́ àbí kọ̀ ṣé yọkàn jọ́ sọ̀kẹ́ dandan ni sọ fọkùnrin ẹlòmíì ti kọ obìnrin ó ti kọ obìnrin ó ti kọ obìnrin ó ti kọ bíi mẹ́ta àbí mẹ́rin yóò wá fẹ́ fáwọn ọmọ kan abẹ́rẹ́ yóò ti mọ̀ kí táwọn yẹn bá ti gbọ́ wọn á dá sí ìhun yóò wá máa kó sáwọn ọmọ yẹn lórí gbọ́dọ̀ sọ fún tó bá ti sọ fún yẹn kò sí kankan láàrin mi àti ẹ mọ́ bẹ́ẹ̀ ni ó máa sẹ́ndì kírẹ́dìtì dèdè rẹ̀ wọ́n sẹ́ndì kírẹ́dìtì two hundred sí ọ wèrè kírẹ́dìtì two hundred ọlọ́mọdé bírú ẹ̀ lọ́mọ láyé ọmọ tí wọ́n máa fi kírẹ́dìtì two hundred fẹ́ kírẹ́dìtì two hundred orí ìdó tí wàá gbọ́n àfa flash wọn báyìí ó pè padà ní. <laughs> yóò pè padà káàpì ọmọ láyéláyé tó bá wọlé dodo kírẹ́dìtì ẹ̀ yóò gbà dodo kírẹ́dìtì ẹ̀ yóò gbà nǹkan yìí padà ẹjọ́ orí yóò pé ẹ̀yin òbí kẹ́ ẹ̀gbọ́n orí yóò pé dáadáa tẹ́nìkan bá ti ní nǹkan tí ò ní túmọ̀ ẹ dákun ṣé ẹ fẹ́ fẹ́ àwọn abẹ́fẹ́ ṣaburú ẹ wọ́n ní eléyìí kílẹ̀ ń kọ́ọ̀lù mi sí ṣé mo sọ fún yín pé mo ti gbọ́ ni ẹnìkan kàn pẹ́ ọ́ ò ní nọ́mbà rẹ̀ rí o àwọn kan fẹ́ra wọn lórí Facebook bó ni ẹ ti mọ́ fẹ́ yàwó lórí Facebook yọ wà lọ́kọ lórí Facebook náà yóò ní apàdé ní platform ẹ wo subahánakà làwọn ọmọ alhamdika ṣáàlá láyé láyé ṣẹlẹ àti wílé ẹnjẹ òjò ní ilé ọba pé ó ṣe síbáṣibó ara rẹ ọba rẹ.